and people are listening to rubbish you're doing. Baba legal team are not helping. Which Baba legal team? They are doing what is asked them to do. Stop being stupid. They are doing what Josie asked them to do. I'm mo ti pẹ́ bíbá yìí ẹ kúkú ṣe ẹ ṣe share. yóò dàbọ̀ ẹ jẹ́ fi yín lẹ̀ kí n máa lọ. ẹ jẹ́ fi yín lẹ̀ you say it's the one cause the confusion it's the one it's the one it's the one ṣe mọ̀ pé josi josi máa ń dẹ bírú gbàtọ́mọ ẹ wà láyé náà bó ṣe máa ń da ẹbírú nìyẹn tó máa máa kọ́ Mohbad sí mú mi kọ́ mú mi sí Mohbad kọ́ mú mi sí Mohbad kọ́ Mohbad sádùúrà kọ́ àdúrà bó ṣe ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn ẹni tí ò lè to lé ṣé òun ló fẹ́ to group òun ló fẹ́ to team àwọn wèrè tán jókòó sí wá ní bàbá yín ló yẹ kẹ́ kó wa pọ̀ ṣókò àwọn ọmọ ẹ̀ pọ̀ àwọn ọmọ ẹni tí àwọn ọmọ ẹ ti dizone ìyẹn ló máa tó èyí ló máa tó lé ó tó lé làwọn ọmọ ẹ ń dizone ẹ publicly ẹ ti sick bàbá ló yẹ kẹ́ ẹ kó wa pọ̀ báyìí ni kí gbogbo kẹ́ ẹ kó wa pọ̀ ẹ má jẹ́ kíjà wà kó ṣe ní jẹ́ kíjà wà ṣáà àwọn ọmọ ẹ bá sọ̀rọ̀ ẹni táwọn ọmọ ẹ kì í kí àwọn ọmọ ẹ dizone ẹ publicly. Dawoku Nation ẹ rí pé orúkọ ẹyin small but mighty ẹ rí pé orúkọ táwọn fún wọn yẹn ó mọ wọn lára ni orúkọ táwọn fún wọn yẹn ẹ pé ó mọ wọn lára ni you don share here yeah, thank you orúkọ táwọn fún wọn yẹn ẹ rí pé ó mọ wọn lára ni Dawoku Nation wọn níbi onítọ́lá ní tẹ̀sí lórúkọ òṣì <laughs> nonsense ìgbà mélòó lówó máa fi ń tán nonsense mo tẹ̀ yéé tí kéèyàn like owó ju ẹ̀mí ẹ̀ how can you like money like this o tiẹ̀ lè wá justice for money? ó rí i pé nígbà táwọn tí mo ti rí justice ọkàn wọn Bale? ni ah tún sọ pé justice tá a bá ti rí ẹ bá gbọ́ o tá a bá ti rí justice fún Mohbad part two ṣì ń can you are you sick tá a bá ti rí justice fún Mohbad àtúnṣe máa àtúnṣe máa wá láfta justice for Mohbad are you okay are you mad so you want to be coming on social media to come and do nonsense on this social media part two ṣì máa wà o tá bá ti rí justice san a ṣì ń bọ̀ fún part two social media ń dùn mọ́ ẹ hmm. kò ní dáa fún ẹ sórí part two yẹn lẹ́yìn justice for Mohbad yẹn ó ẹ̀sìn ló kù èpè on èèyàn máa gbé ẹṣẹ́ lórí burúkú olòṣì thank you for the stars Dari. thank you thank you thank you thank you justice for Mohbad ó jókòó síbẹ̀ justice for Mohbad lẹ́ ṣàbò ìṣòrí burúkú wá jókòó Joko? kí ni wọ́n ní Baba is life Baba is life wá Joko báyìí hello ẹ̀yin fans me. hello my beautiful fans Eh, I my beautiful fans I am trying my best to do this your beautiful fans kẹ lórí pé lórí pé Mohbad kú ló ní beautiful fans. Huh. Hmm àwọn kan ṣé tó bá ń sọ̀rọ̀ yẹn kò kí ń bí àwọn èèyàn nínú àwọn tó tẹ̀lé ẹ̀ ó yẹ kó máa bí wọn nú pé bàbá fáǹsì kẹ̀ is this justice ṣé orí kí bàbá Timothy lòun ní fáǹsì ni. thank you Juliana ṣé orí kí bàbá Timothy kó lòun ní fáǹsì orí gbọ́dọ̀ ẹ̀ ya ṣé o gbọ́ rí kí Wùnmí sọ pé my fans ṣé Wùnmí ní fans ni Wùnmí ò ní fans Wùnmí kọ́ láwọn mọ́mì ni gbọ́dọ̀ fans báwo àwa jókòó wa máa sọ with my beautiful yín fans mi wọ́n náà ti wà wọ́ọ̀rì jù àwọn fans ẹ kọ́ ọmọ ẹ kú tó tell you, you ẹyẹ wọn dẹ̀ sọ pé bàbá kí ló ń fans what is the meaning of fans you lost your son you're talking about fans ẹ ta ló mọ̀ yín nígbà tí mo bá di wà láyé ó sad odindi ọmọ logo. ah ìyá Mohbad my advice to you this morning I be my advice for you this morning àbí ní ọ̀sán yìí àbí this afternoon ni pé ẹ gbé àdúrà sá ẹ má jẹ́ kí Joseph owó kan tàn yín o he's going to do that he's going to buy you with money ẹ má jẹ́ ẹ gbé àdúrà sá stand up as a single mother ẹ dúró déédéé fa ọmọ tó kù ẹ má jẹ́ kí Joseph come close to àdúrà. you will be coming closer to take over Adura. Baba, yeah, Mama Mubad, Mama Mubad. ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti sọ fún I can easily call you and tell you but I will tell you again ma. Emma Jackie Josie, kí jòsì kó ó láwọn ọmọ mi o ẹ má jẹ́ kí àwọn èèyàn ẹ má jẹ́ kí ayé kan tún fi àdúrà bo yín o you have gone through a lot lórí ọ̀rọ̀ Mohbad mr iná dẹ ti ṣe mistake ẹ̀yin náà máa mú àṣìṣe òkọ̀gbọ́n o tí nǹkan bá ṣẹlẹ̀ oníkálukú máa máa dẹ́bi fún yín ẹ̀ ní jẹ̀bi o ẹ má jẹ́ kí bàbá yìí kó súnmọ́ àdúrà tó bá súnmọ́ àdúrà ó máa kẹ̀yìn àtàdúrà síra yín débi pé tipá tí kùkù tó gùn ti gùn ó máa kẹ̀yìn àdúrà sí because ó máa fẹ́ ní total control lórí àdúrà. ọ̀nà àjẹkẹ̀gbọ́ ẹ ní jẹ̀bi èmi náà ní jẹ̀bi lórí ọmọ ẹ̀yin náà ẹ̀ ní jẹ̀bi lórí ọmọ mi ètò advice yín o a kàn ń sọ̀rọ̀ náà ni o please ọkàn ní ṣọmọ yín o nǹkan tó ti ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ mọ́ o he is going to have a total control on àdúrà o total control to do that kò ní jẹ́ kẹ́ ní sè àdúrà is your son hundred percent right now if you call Adura on the phone to stand up Adura will stand up I know what I am saying if you call Adura on the phone yeah, Adura, tẹ ẹ bá pe àdúrà sí àdúrà mo fẹ́ kó máa bọ̀ ń sìn sìn àdúrà ń bọ̀ nìyẹn that is àdúrà for you and ìyá Mohbad they are like this ẹ má jẹ́ kéèyàn kan wá da àárín ẹ̀yin àtòdà gbogbo nǹkan tí Mohbad ò dúró ṣe fún yín àdúrà máa ṣe o ẹ má jẹ́ kí bàbá Mohbad da ẹ̀yin àtàdúrà nù ẹ má jẹ́ kó da ẹ̀yin àti Liam rù i'm not talking about Wunmi now ẹ̀yin àti Liam àtẹ̀yin àtàdúrà àwọn ọmọ yẹn ó kù sí yín lọ́wọ́ I can only because bàbá Mohbad hmm. hmm. parasite burúkú ni o mo bá yín compete tó bá yá o kò ní jẹ́ kí Mohbad kò ní fẹ́ kí àdúrà ṣe fún yín o ó wà kù sí yín lọ́wọ́ you are in control now of àdúrà please. kan ní hmm. ọmọládé lèmi tí hmm. hmm. má ṣe hùn gbogbo àwọn èèyàn tó ṣì wà ní social media tó yìí ń sọ̀rọ̀ òun ló jẹ́ kí òun ló ṣì ń ba kínní yẹn jẹ́ it's gonna work when everything died. down if she if she wants Adura to succeed they both need to run from him I'm telling you I am telling you If she, if if he come close, if he's allowed to come close to Adura, he will take over Adura. His relationship, his life, everything. Ó destroy Adura. Kò ní jẹ́ Adura responsible. And he will, ó turn Adura. He will turn his back against his mother. As at now, Yadra is 100%. I am telling you, 100% in control. The mom is too quiet. No, he's not. It's, she's not. She's not. She's not. If you say she's too quiet, she's not. I know the problem. That's I can say. no? She's not. She can she pray. She's too quiet no. Then no, my baby doing. Mm. Learn from what my mother went through. Then. Mama Mohbad ẹni fojú sunkún ọmọ ẹ mọ̀ káwọn náà lọ́mọ ti wá ń want you. ìdẹ̀sẹ̀ tó advice wa fọmọ ti wá o torí ẹ̀ náà ni o ṣe dà kí wọ́n advice yàn bọ̀ ẹ̀jọ́ mà ẹ mọ̀ pàdúrà yẹn sí gbogbo èèyàn lóhùn ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn tó ń dúró tó jẹ́ ó dùn wọ́n pé àwọn ò lè help Mohbad nígbà tó níṣòro tó tí ó ní problem tó ń búlẹ̀ tó ń ṣe oríṣiríṣi tó fi lápá tension tó fi ní gbogbo nǹkan yẹn gbogbo àwọn pípù yẹn náà fẹ́ channel energy wọn láti support àdúrà this time bàdúrà tó bó ṣe wà yẹn èèrà ò lè rà ó máa ṣoríire ní nàìjíríà ṣẹlẹ gbogbo àwọn tó ń ṣe kíní tó ń búlẹ̀ wọn ò lè súnmọ́ bọ̀ ó kù sọ́wọ́ yín o. Mm. You said that Josie was insulting Adura. Mm. Ẹ fi gbogbo yẹn he knows what he's doing. Tó bá ẹjọ́, tó bá fi lè bọ́ síta, tó romance Adura, they will not contribute money for him. Ah. Tó bá bọ́ síta, tó bá romance eh, ẹjọ́ kí ni ó dé kí ló ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi hate àwọn àwọn tó wà mẹ́rin tí wọ́n fi like nǹkan tí mú ìwá ṣe. Mo bá eh, Wunmi is our wife. Liam is our grandson nǹkan tó àtijọ́ dislike ẹ̀ they don't want him ẹ let me tell you something you have to play the game bó ṣe can't play I understand baba Mubad is playing that game Oti ring rí nǹkan fe. She fe ṣe fẹ́ kí jòsì kwa síta kó wá sọ romance àdúrà tó bá wá romance àdúrà wọn contribute to ó fe gbowó se. Oni la ti bú